الحمد لله الصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم فصل لا يحل للجنب دخول المسجد ولا قراءة القرآن إلا الآية ونحوها للتأوض ونحوه ولا يجوز لمن لا يقدر على الماء البارد أن يأتي زوجته حتى يعد الآلة إلا أن يحتلم فلا شيء عليه أنت أدق فلان بالكرات ولكم كاتب فانا أبو محمد صلى الله عليه وسلم أنت أفاتي وصف لبي àlàyé آه، يتي أشي نقا nípa wọ́n ní wọ́n dẹ́kọ̀ àwọn nǹkan tí wọ́n nígbàgbọ́ sí wípé kò tọ́ àbí kò dáa tó kí ẹni tí ó dára jánábà kò ṣe wọ́n dẹ́kọ̀ nǹkan bíi mẹ́ta bíi mẹ́rin bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kìí ṣe wípé ṣùgbọ́n kò tọ́ ní títọ́ pé kò dáa tó ni àwọn nǹkan tí kò tọ́ nínú ẹ̀sìn náà ọba lókè ọ̀rá oríṣiríṣi èmi ń bẹ kò tọ́ ṣùgbọ́n àìtọ́ rẹ̀ bí èèyàn bá ṣe ìyẹn lẹ́tọ̀ọ́ sí ara wọn ọba lókè ọ̀rá òlà ń pè ní alḥaram èmi ń bẹ kò tọ́ ṣùgbọ́n àìtọ́ rẹ̀ kìí ṣe ké bíyàn bá ṣe èèyàn ó lẹ́tọ̀ọ́ sí yà ṣùgbọ́n èèyàn lẹ́tọ̀ọ́ sí kí ẹsẹ̀ búyàn a sì rẹ́rì nínú ẹ̀sìn tó sọ pé kí níyàn ò tán yìí là ń pè ní alimakiro ìgbà míì bẹ kéèyàn ṣe kí nìkan nu ẹ̀sìn kò tọ́ àìtọ́ rẹ̀ kìí ṣe kí bíyà òǹtọ̀ wọn jìyà bẹ́ẹ̀ àìtọ́ rẹ̀ kìí ṣe wípé ẹ̀rí kan pàtó ló sọ pé kò tọ́ ṣùgbọ́n a gbọ́ yé lábẹ́ ẹ̀rí pé kò tọ́ lápèjúwe ẹ̀sìn ní kí ayaná fìlà ká tó kírun àlùfájìrì lápèjúwe táàpù táàmù sí ọkẹ́ àti àlùfájò kò sí ẹ̀rí kan nínú ẹ̀sìn tó sọ yìí pé tá a bá yan náfìlà ká tó kí àlùfáàjọ bí ẹlẹ́sẹ̀ ni wá abẹ́ni ebú ni wá níta fi mọ̀ yìí pé kéèyàn yan náfìlà lẹ́yìn tí àlùfáàjọ àgbẹ̀ ti wọlé òun ló tọ́ òun lẹ̀ rí ẹ̀sìn àwọn agbọ̀yẹ ikú kíyàn wá gbé náà fílà kó má yàn án ó sì lágbára àti yàn án eléyìí kò tọ́ ṣùgbọ́n tí àìtọ́ rẹ̀ ń ké ṣe pé ẹ̀rí kankan ló dé lílẹ̀ àwọn afá ń pè ní khilafu al-awla wà kò dáa tó ọ̀pọ̀lọpọ̀ ní tí àwọn afá tí wọ́n ké lọ́kọ́ sínú báàbù tàfẹ́ kàyí àwọn nǹkan tí a lè pè ní khilafu al ni àwọn nǹkan tí ò dáa tó bá tiẹ̀ lè má rí ẹ̀rí kan pàtó nínú ẹ̀sìn tí ẹ̀pọ̀ ń gangan ló ṣàlàyé àìdáa tó wọn fún wa yọ́n tí a fà kí sínú báàbò yìí afániwàlá yà hẹ́lò lílì jọ̀nà bí dùkúlù masjid kò tọ́ kò dáa tó fẹ́ni tí jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ kó wà wọ mọ́sálásì nígbà pípẹ́ ní khilafu láwùlá ni a ní rẹ́rì kankan pàtó inú kùránù àbínú súnà tó sọ̀rọ̀ nípa mas'ala pé kò dáa kí ẹni tí jẹ́nẹ́bí àbá ń bẹ lára ìfọwọ́ mọ́sálásí ṣe pé mọ́sálásí ilé ọlọ́run kẹsì rí tàbí àwọn gbé ẹ̀gbọ́n wọ̀ lápèjúwe ẹ̀rọ ọmọdé kan náà ọmọ wa tí ó bá yẹ àgbẹ̀ tí ò bá ti dáńbà ó wá gbígbẹ́ náà mọ́sálásí á lè pàrọ̀ ìlọ táǹbà tó wá rí pé ìmọ̀ gbógun nǹkan báyìí kọ́ ìmọ̀ gbọ́ mọ́sálásí kò dáa tó kò bá mu kò bójú mu ṣùgbọ́n ìmọ̀ wa ní jẹ́nẹ́bà lára ní tó yẹ kó kọ́kọ́ ṣe ni kó lọ wẹ̀ náà kó tó bá wà mọ́sálásì èyí ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn àfa pé ad-dukhulu fil masjidi la yahillu lil àmì sì ní ntí ò tọ́ fún jẹ́nẹ́bà kó ṣe ni al-mukufu fil masjidi kó wá jòkó sí mọ́sálásí ni kì í o lè wọ mọ́sálásí ní wíwọ mo fẹ́ mú nǹkan kí n jáde padà máa kí wíwọ mo fẹ́ mú nǹkan jáde padà ni wọ́n ní kò sábòrò tukuru adisẹ lọn sallallahu alayhi wa sallam nígbà míì bẹ yàrá Aisha radiyallahu ta'ala anha wọ́n jáná bó wọn bẹ̀rẹ̀ wa wọ́n sì wọ mọ́sálásí láti mú kíní kankan wọlé padà yìí làwọn afáfi sọ fún wa kí wọ́n pẹ́ ní tí jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ ń tí ó sì fẹ́ mọ́sálásí ń wíwọ́ mo fẹ́ wọlé mú nǹkan ni kí n jáde padà ló fẹ́ wọ̀ kìsì wíwọ́ mo fẹ́ wá jòkó sálẹ́kọ̀ wíwọ́ mo fẹ́ wá gbọ́tẹ́gùn mọ́sálásí tí jẹ́nẹ́bà sì ń bẹ lára ń eléyìí khilafu al-awla kò dáa tó kò yẹ ká bá mùsùlùmí tó ní jẹ́nẹ́bà lára níbẹ̀ bákan náà afáàní wà lákìrọ́ àtúlù Qur'an gẹ́gẹ́ bí n ta wíńgbà tán sí ara yìí nípa àlùwàlá náà fẹ́ni tí ò bá lọ́ọ̀lọ́ọ̀lá afáàní kò dáa tó ẹni tí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ kó kí ló ń zaka Qur'an síta wá tẹ̀sí ẹ̀ sọ fún wa pé kò dáa tó kéyí ẹni tí ò bá ní àlùwàlá kó máa ka Qur'an ẹni tí jẹ́nàbà ń bẹ lára rẹ̀ kọ́ àyè dáa tó tiẹ̀ ní àfojúrí lára ẹni tí jẹ́nẹ́bà ń bẹ lára rẹ̀ najasatun kubra ẹ̀gbin lánlá ni tòlú òtọ́ ń gbàtà wọn wí fún wa nípa tàlùwàlá aléyìí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa bá ti ra àwọn àfa mẹ́ta ní kò sábòkú kẹ́ni tí kò bá lálùwàlá kó gbé Qur'an lọ́wọ́ àbí kó tiẹ̀ ká Qur'an tìwọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa ni kò tọ́ kò sínú àwọn ẹ̀kọ́ tá a máa fi bá kùránì lò pé ẹni tí ò bá tì í mara ẹ lọ mọ́ra náà kẹ́ ẹ tó wá lẹ́ẹ̀fẹ́ máa gbé kùránì bẹ́ẹ̀ ni kíka kùránì náà wọ́n ní kò dáa fún kò dáa tó fẹ́ni tí bá jẹ́ pé jánábà ń bẹ lára rẹ̀ ń kọ́ o láì tí wẹ̀ kó wá lóun fẹ́ sáré ṣe tì láwà kan ẹni kò mọ̀ síbẹ̀ ilẹ̀ jùz ilẹ̀ ayata náà àfikún máa jẹ́ pé bí ayà kan bí ayà méjì ṣé kí ó fẹ́ ka lè ta àwòzè bí alápèjúwe níṣẹ́ ó fẹ́ sùn lọ́dọ̀ àwọn jánábà kò sì lè lọ wẹ̀ má àti wẹ̀ ń fẹ́ ní lára díẹ̀ ó sì fẹ́ sùn ó sì fẹ́ kéwú fẹ́ sàwọn àzùkárò tá a máa ń ṣe ká tó sùn lázùkárò tó yẹ pé àyà ń wọ́n ní wòye ń làwọn sọ wọ́n ní ó fẹ́ ka láti fi sọ ni kìí ṣe ní kíkà kí mo fẹ́ wá jòkó máa kà wọ́n ní yín kọ́ òun ni ọ̀dà tó ilé náà kọ́ nu tí ẹ ṣàlàyé fún wọn ní wàtán ṣàlàyé nípa àlùwàlá náà ni kódà ń bá àwọn afá àti wọn tún ké sínú tíra yìí ìyẹn bí náà tó ṣáájú pé àìdá tó ń gbà míì kó lè má túmọ̀ wípé ẹ̀rí ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀rí kọ́lá ń sọ bí nísìn tó kí ọ̀rọ̀ tí ó hàn káyọ̀fẹ́ nìkan wípé a ọwọ́ mọ́sálásí ọ̀rẹ́ná fílẹ̀ àbáwẹ́ pé mọ́sálásí ń tọ́ sí òun kò dáa tó làwọn fáwọn pè sí láfùlà àwùlà ni wọ́n ní ẹ̀yí òru ní tí n bá kí wọn gbajúmọ̀ mọ́sálásí tó ní tí mo ṣe wọn dáa tó ẹ̀rí tó ní kọ́ ọ̀rẹ́ná fílẹ̀ nígbà tó bá mọ́sálásí àgbọ́yé rẹ̀ ní kí bọ́ọ̀ bá yan ọ̀sìn tí ò tọ́ ni. ṣùgbọ́n náà ni tí a bá wí fún mi pé kọ́dà ìrẹ ọkùnrin tọrọ yìí pé kò sómi ládùúgbò tọrọ fèrè gánábà wọn na akọ pòsífóònù ìsúnmọ́yàwó rẹ̀ <laughs> eléyìí nǹkan kékeré bí ẹ̀yẹ kankan ló gbé wa dáwọn ń sọ ní pípẹ́ ọ̀rọ̀ màmá lọ ti ààrẹ sí ìdáràn sì máa ibi eléyìí kì í ṣe pé ìwọ ni o ó dà kì má kéré òhò ni. mami ń bá bi kò dáa tó ni o ìwọ̀n máa ń lè ayákò níbo alẹ́lmá albáàrí ọmọ pé omi ń bẹ lóòótọ́ ṣùgbọ́n ọ lè fomi tútù wẹ̀ tútù mú ọwọ́ arọ́fẹ́ lọ sí ìdáná tí ó ti ọ lọ sí kọ́ fomi tútù wẹ̀ <laughs> wọ́n ní ẹnìkan ní ṣòro nígbà tí ọwọ́ fi omi tútù gbé ní nǹkan àyèdá tí wọ́n sọ yìí náà nǹkan àyèdá tó pé pé ká ṣe ní kékeré bóyá tí yẹn bá ṣe wá dáyàn kọ́ tó pẹ́ mọ̀ pé n tí ṣe látara ìyàwó yẹn kọ́ ni ó bí ìdáyàn kan tí ìdáyàn yẹn kọ́ omi tútù ni òní òyànjú ẹ̀ ṣùgbọ́n ọmọ ọkọ̀ mọ̀ kí lásìkò sí kọ́ ò lẹ́tọ̀ọ́ lè agbára àti lómi tútù wọ́n ní oúnjẹ nǹkọ́ wọ́n ní kò dáa tó ẹ̀yà àti ẹ̀zẹ̀ òjẹ́sẹ̀ hù ẹ̀tẹ̀ yóò ẹ̀dẹ̀ ẹ̀lẹ́ àfikọ́ bá lọ tọ́jú irinṣẹ́ tó mọ̀ kí bí ọ̀yọ́ mi tútù ní kọ́ ní sọ́dọ̀ mi gbogbo náà ni o èyí wọn ní ti ẹ̀kọ́ sínú tọ́wọ́ ní máa tira ẹ̀ sí ipò tọ́wọ́ nínú ìkírun pẹ̀lú mara tó pé ṣùgbọ́n lẹ́yìn náà ń kọ́ ẹ̀sìn ọlọ́run ti yọ̀ǹda fún wa kí mú bá ìbálẹ̀ lómi tuntun kọ́ á sì ẹ̀tọ̀yà mọ́ sùtú àfa ṣàlàyé fún lẹ́yìn ìgbà náà fáwọn mú fọ́sùlọ́n fi tẹ̀yà mọ́ àyè tí wọ́n ti ṣàlàyé tẹ̀yà mọ́ fún wa níbẹ̀rẹ̀ fọ́sùlọ́ yìí wọ́n ní ọ̀yátàyà mẹ́mọ̀lì mùsáfẹ́rò ẹni tọ́lọ̀ ń kọ́kọ́ sí ìsìtàyà múmù lẹ́tọ̀ fún ó ní ẹni tí ń bẹ nípò ìrìn àjò tí òró mi nípò ìyẹn bẹ nú ìrìn àjò ìyẹn òró mi kò ní kí ìyẹn má kéwòn nígbà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní àlùwàlá mùsùlùmí ń bẹ lórí ilẹ̀ kódà kó má wo fún odidi ọdún mẹ́wàá kí wọn ni àpò sómi ní òun kìí ṣe skizi bí o bá sómi jẹ nílì nǹkan mi ń bẹ tí ó tọ́ fi ṣe wòdó tí ó tọ́ fi ṣe gósòlù especially bí yẹn bá ń bẹ nípò pé yẹn ń ṣe ìrìn àjò wọn ní ìyẹn ó ṣe tàyà múmu mẹ́rù ìrìn àjò wo lè yẹn ó ti ṣe tàyà múmu àwọn àfa ọtún ṣe ọ̀rọ̀ méjì lórí ẹ̀ wọn ní ìrìn àjò tí yóò mú yẹn ṣe tàyà múmu fi ghairi ma'siyati Allah onírìnàjò tí èsì ìrìnàjò ẹ̀sẹ̀ wọn àfa lọ wọn bọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn wọn ní sáfàrù tọ́ a ìrìnàjò tí ń jẹ́ pé èèyàn fi ṣe tọ́lọ́mù onírúurú ìrìnàjò tí ń jẹ́ pé bẹ́yàn bá fẹ́ kí irun tí yàn rú mi ènìyàn ò léyàn lè lo táyà múmu wọ́n láwọn afá yìí náà bẹ́yàn bá ṣe ìrìnàjò tí yàn fi ṣe tí yàn fi ṣe lọ́hùn irú ìrìnàjò lèyàn lè kí irun mẹ́rin ní méjì ẹni gbogbo tí ń jẹ́ àwọn ntí ó gbá ìrìn àjò dé tí ń jẹ́ mo bùn ọ tọ́lọ̀ máa ń bọ̀ àwọn mùsùlùmí wọ́n ní irú ìrìn àjò tí yẹn lè fi make sure pé yẹn ṣàǹfààní òun ó ní ìrìn àjò tí yẹn fi ṣẹ̀ṣin lọ. ẹ̀rí sáfẹ́ wo nu àṣìyà ó máa ma ó fẹ́ travel láti Èkó lọ kí ló fẹ́ lọ sí wọ́n lọ pé ṣàkàmbẹ̀ ni wọ́n lọ jalè aago méjì náà fẹ́ bẹ̀rẹ̀ sí máa jalè àwọn dàgbò wọn á tún aago kan ọlọ́run fẹ́ lọ kírun ìgbà mẹ́rin mo ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ náà ẹ̀yà káwọ́ kírun náà ṣé wọ́n ń tọ̀ wọ́n ṣe ó lè di tíráàmù ṣé ló ṣe kọ́ sùn náà àwọn àfáà mi lọ́pọ̀lọpọ̀ ní ó ń tọ̀ ò ní ṣe kọ́ sùgbà ìkan ń ṣe ọ ni ọ fẹ́ lọ ṣẹlọ̀ tí wọ́n fẹ́ jẹ àǹfààní tọ́lọ̀ ń gbélé fáwọn ẹni dáadáa ẹni wọ orúkọ ọlọ́run bá wí sòdọ́dọ̀ àfà wọn ni alimusafir wọ sáfàgà alimasiya láyàtàrọ kọsù bí rọkọsì sáfàr ẹni tí ń jẹ́ pé ìrìn àjò tó ṣe ìrìn àjò ṣiṣẹ́ lọ́ni gbogbo àwọn mobùn mobùn ọtọ́lọ̀ ń gbélé ẹ̀fẹ́ ní bá ṣèrìn àjò kò kàn inú ẹ̀ ní tàyà mú mu wá bí rẹ olùṣèrìn àjò ẹlẹ́sẹ̀ tó ọ

tó wá ń bẹ nípò ìrìn àjò gbogbo nítorí wọn bá ti gbélé láwọn mo bù wọn ìrìn àjò ó lè lò ó pé òun ni ọ̀rọ̀ àwọn àbá tí ó lékè bákan náà inú tí ó lè mú yàn ṣe táyà mọ́mọ́ wẹ̀lmọ́rọ̀gbò wẹ̀lmọ́rídò ní farídọ̀ ẹni tó sáré ó wá fẹ́ kí wọ́n ràn yàn ṣùgbọ́n irun yẹn kò lè kí i pẹ̀lú omi nítorí pé ní ó kún un lọ́wọ́ lórí ààrẹ rẹ̀ sí yọ̀ǹda pé sẹ́ẹ̀ mọ̀ fún wa táàfù mọ̀ pé kìí ṣe pé torí pé àrùn mi nìkan láàrin mọ̀ sẹ́ẹ̀ mọ̀ mọ̀ hùn a lè ya ìrómi ò ń bẹ nú ẹ̀ ní inú tí ẹ̀ máa fi ṣe ni wíyẹn bá ń bẹ ní ipò ìrìn àjò tí jẹ́ pé omi ti ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ gan omi ìyẹn ó scarce kò sì níbo méjì ó ti rí ó lè ìlú táyà mú mu ẹlẹ́ẹ̀kejì ẹ̀lùmárọ̀tì kéèyàn jẹ́ ẹni tí ń sàárẹ̀ tí lílomi ó kó bá àárẹ̀ wọn ó lè ṣe àtẹ́yàmọ́mọ́ àwònáfíìlà tí ń lọ́dọ̀ àwọn mọ́sàmọ́ malik wọ́n ní jẹ́nẹ́rálì náfíìlà dandan kọ́ ni kó jẹ́ kó mi àlùwàlá olómi rà sí sí náfíìlà pé àlómi òbá omi omi òbá máa bẹ̀rẹ̀ òkú bá máa bẹ́lẹ̀ ẹ̀ dìsáìdì kẹ́ ẹ lọ tẹ̀yàmọ́mọ́ omi yóò kà jẹ́ pé òun ló péjù ni nínú àwọn àìsí àti ìdòdó táyà mímú ni ẹ̀. ويتيمم الحاضر الصحيح للفرائض ما يتيمم بالي بمئتين لي ولا ونسي الصحيح أصدق ألافيا بألافيا رواقي káwa tó lè lo táyà múmú olùmọ̀jẹ̀mú o àwọn tá a ké sẹ́yìn tàbí àwọn ìlú táyà múmú àwọn yẹn lẹ́sìkísì sí mi àkọ́kọ́ traveller ẹ̀kejì ẹ̀ńtọ́síkì ẹ̀kẹta ẹni tí ń jẹ́ pé irun tó fẹ́ fi kí irun náà fìlà ní ìyí òun táyà mọ́mú tọ́ fún wọn ìgbà wà táwà ń bẹ nílé tí ó sì rẹ̀ wá afáàní ọ̀yẹ́ kàyà mọ́mú alhádẹ́rù sọ̀hẹ́ àwọn táwà ń bẹ nílé tí ó sì rẹ̀ wá láàfẹ́ sí táyà mọ́mú anímájẹ̀mú àkọ́kọ́ rẹ̀ ní ìdáhọ́fà kòrò ìjàwọ́ kò ti hà lápèjúwe ó jí níbi agogo méje kú bíi fifteen minutes káàṣù pípa yẹn gangan ni ó kù díẹ̀ tí alùfájà tí òun yọ ntókù sígbà tó òun yọ sígbà tí ó fi lè lóun fẹ́ káṣù bá kò ju five minutes lọ báyìí kò ń lọ lọ́dọ̀ sí mọ́sálùwàlá níbi tó mi wà five minutes yẹn kọ́ ni ó ti irú yìí wọn ni má wulẹ̀ sàlùwàlá má sitaya mímu kọ́ fi ṣe kọ́ fi sọ àwọn yìí kásìkò òun lẹ́sìn ni kò tó lọ nígbà tí yàrá ń ṣe bẹ́ẹ̀ pé má ní kí n lọ sàlùwàlá kí n tó kí wọn ọ̀ràn yàn yìí àsìkò ogun yóò lọ kí yẹn yìí sí kí wọn sásìkò rẹ̀ ọ̀ràn yàn ńláńlá ni kí yẹn kí wọn sásìkò rẹ̀ kódà ọ̀ràn yàn ńláńlá tó ju ọ̀ràn yàn káfọ́ mi sọ̀rọ̀ lálọ́ ni. sọ́dọ̀ wá lọ́sàn-án mi ta ilẹ̀ fi mọ́ra ẹ̀sìn yọ̀ǹda fún wa ní abẹ́ ẹ̀bẹ̀rún kí àsìkò mọ́ lọ káfíńtáyà mú mú lọ fi mú yẹn lọ náà àyè tí ẹni tí ń bẹ lé tí ó rẹ̀ lè fi lo táyà mọ́mọ́ nìyẹn bákan náà fàníwàlá ẹ̀tẹ̀yà mamul hajjẹ́ sọ̀híhù bí náà fílẹ̀ tí náà fílẹ̀ ká sọ́rọ̀ ẹ̀kẹ́ pé fi táyà mọ́mọ́ fi kí wọ́n ní fẹ́ni tí ń sin ìrìn àjò ni fáwọn táà ń bẹ lé kára la fẹ́ kí òun kódà kó yẹ kí la fẹ́ kí náà wọ́n ní àlè lálùtọ́ àmúmú òkú tó ní agbègbè a kò sí lọ́wọ́ títì ẹ̀rọ fún yẹn náà fẹ́lẹ̀ akẹ́kọ̀ọ́ sómi ẹ̀ ní sòwò tó ní bá ti dé kọ́ wọn ní kí ẹ̀yàn èyí ni mọ́tà máa máa lékì nìyẹn mọ́tà bẹ́ẹ̀ bá kí ìgbà lápẹ̀jú ní sèwá jẹ́ kí àlùfáàjà yìí táyé lẹ́sìn yìí àlùfáàjà yìí wọn àwa ti ṣe táyà mọ́mọ́ mọ́sálásì táyà mọ́mọ́ yẹn tá a ṣe kéènìkan ní ọ̀ranyàn wọn náfìlà ńkọ́ kò sí dọ̀rọ̀ orí kan tí ó tì wá lọ fi táyà mú kí náfìlà mú èyí tí ó lékè náà bọ̀ àwọn àfa ni pé à ẹ̀rí tó pe táyà mú fún wa ó ń lò ní sọ́ọ̀sì tútù kí ni àlùwàlá ni ogun tá a lè fi àlùwàlá sí kọ́ òun náà ní a fi ṣe tọ̀yà mú mu ṣe à nídìí àti tí wọ́n á dà sí méjì èyí ni ó tẹ̀wọ̀n náà bọ̀ àwọn àfa lórí ọ̀wọ̀ wọ́n ní wàlá jùmọ̀ mìíràn fẹ́ kí jùmọ̀ aníyàn lè fi káyà mú kí jùmọ̀ ìtàwọn gbà lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin pé pé ilé ẹni tí jùmọ̀ ajá òun rẹ̀ lórí òun ni ẹni tí mẹ́lẹ̀ pé ọ gbọ́dọ̀ lọ́wọ́ àbọ̀ ọ̀sẹ̀rọ̀ mẹ́rin ìgbélé náà kọ́ níta sọ lẹ́ẹ̀kan lásán bẹ́lẹ̀ iná tí ò bá ti sún mi tó sì ń táyà múmu kọ́ sọ ẹ̀rí tó sọ táyà múmu di ìpàsípàrọ̀ fálùwàlá ẹ̀rí tó fẹ̀ so bákan náà wala janazatin illa idha ta'ayyanat alayhi janaza wọ́n ní kọ́dà kò tọ́ ọdún àwọn àwọn ògbà kò tọ́ níta ń ké yìí fatiwa ìmáàmù ni o àti ìmáàmù máàlìkì lápèjúwe ẹnu àwọn ìmáàmù tí wọ́n kéwú lọ́dọ̀ àwọn tá kéwú ọ̀dọ̀ ni kò sí èyí ń gbà mí tó bá ní lórí mọ́sálà kan ó lè má jẹ́ dàrẹ́tì àgbọ́yé tí wọ́n ò bí pé ẹ̀ka gbọ́yé ní rẹ̀ ìgbàgbọ́ tó mú ọkọ̀ mú ìtumọ̀ míì jáde lórí ìsinmi rẹ̀ ni ẹ mọ́sálà tó gbẹ̀yìn ní sin ìtafẹ́ kéyì wọ́n lẹ́ni tí ó fẹ́ lọ kí jànáza wọ́n ní kò tọ́ àwọn ìgbà kó tọ́ kí pé káyà mímú lọ́wọ́ àlọ́ fi kí jànáza ètí wọ́n rí ni pé jànáza kì í ṣe fáwọn àyẹ̀ tíbọ̀ bá kí dáadáa kí tíwọ̀ náà bá kí dáadáa kọ́ wọ́n wà jẹ́dọ̀ ọ̀hún tíwọ̀ bá wá lò àláṣẹ lápèjúwe nígbà àwọn tí wọ́n rí àlò àláṣẹ lọ́kì ìwọ ìṣiṣẹ́ mi lọ sí ìwọ ṣiṣẹ́ yàgò bá ń gbé òkú lápèjúwe ìwò yìí mọ́ ọ̀wọ́ àwọn mi sàlọ̀ àlá ọ̀ṣẹ̀ tí ó wà kù fún ọ ní ọ̀ṣẹ̀ táyà mú wọn ní kìkì kò sínú àwọn necessity tí ó na ẹsẹ̀ fi déètì kíyàn níyàn tó ìpéyàn wá sáré ọ̀láńkọ́ kíyàn wá lọ sílẹ̀ amúmù wọ́n ní fòwọ́ dúró ń tiẹ̀ àwọn táwọn rí àlò aláwọ̀ olómi sí ike àwọn lọ́kì wọ́n láyè kàn òun làyè tí ń jẹ́ pé bẹ́ẹ̀ bá rálùwà láti táyà múmu náà lè fi kí òun sí jànáàzà lára ìfẹ́ tá àyè náà ti nàjà àyàfi tí jànáàzà òun tó bá ti wá di pé ó ti di fábùdù àìní lẹ́yìn lórí ọ̀nà tí jẹ̀nẹ́rà lè gbà fi di fábùdù àìní lẹ́yìn lórí pọ̀ kẹ́kíbi tí a wà mùsùlùmí kan kú kò wá sí mùsùlùmí kankan tí ó kírun sí ohun tán lára àfi ìwọ tó ń jẹ́ mùsùlùmí o irú yìí wọn ayé wọn ìkírun jànáza yìí ṣe fábùdù kìfáyà mẹ́wọ̀n fábùdù àìní bí wọ́n nìkan tí ń jẹ́ kí wọ́n ní mùsùlùmí níbẹ̀ wọn bọ́ọ̀ bá kí ọ̀sẹ̀lọ́wọ̀n bá rẹ̀ kẹ́ọ́lá àti wá kí wọ́n ní àwọn dáadáa bá ti lè ó fi ṣe àbàbá wọn ní kò dáka kí n pé irú wọkọ kò sẹ́lò mi tí ó kì sí lára tí ó bá jẹ́ pé ìwọ̀ kì sí lára ìwà ìyọ̀nkọ́ bó jẹ́ jẹ́ náà jẹ́ bí a yà mú náà nìyà lè ṣe kéèyàn ṣe inú àwọn àyẹ̀mí tí jẹ̀nà àgbà jẹ́ fáwọn àyè bí kò jẹ́ pé òkú tó kú ó ti màámà ó kọ́ sínú wíìlì pé ìwọ ló ń fẹ́ kọ́ kí wọ́n sùn lára yẹn tó kù lè ṣe ní òkú máa ìyẹn máa ń dísáìdì kí yẹn tó kú kí yẹn kọ́ sínú wíìlì yẹn pé tí n bá kú lágbájá ni kó kí anybody gbọ́dọ̀ kí wọ́n sùn lára o àfi lágbájá bí ó ń tọ́ yẹn jẹ́ ẹni tí ẹni tó kú ní níta máa fẹ́ ẹni rẹ ni tí mo fẹ́ kí àdúrà rẹ̀ kí ọlọ́run ní kí ó ṣẹlẹ̀ sí ni ìwọ ń tọ́ yẹn kọ́ fóun fágùdù torí pé wọ́n ti fi wíìnì sọ ti pé ìwọ lọ kírun ó ń tàn wọ́n dé ẹ̀mí ìmọ̀ lálọ́ àlá kò dẹ̀ sómi ìwọ ń tàn wọ́n ló lè yè wọ́n ló lè yè lọ́jọ́ tí ní ó ṣe jànáza inú àwọn àyè míì tí jànáza lè jẹ́ fábùdù àyìnì fún ọkọ̀ kì táà ní pè ní fábùdù kìfáyà lóòótọ́ ẹ̀ pọ̀ tẹ́fẹ́ kí wọ́n sọ̀kò lára gbogbo àwọn tó fẹ́ kí wọn sókòlá pẹ̀lú rẹ̀ wọn wọn kàn lè jẹ́ máàmúmù ni wọn ò lè jẹ́ ìmáàmù wọn ò máa búburú ayé kí wọn sókòlá kà gbogbo ẹ̀kọ́ gbogbo òfin tó yẹ fi kí wọn sókòlá kò yé wọn. wọ́n tó wáyé yìí nísìn ó lè ṣe àlùwàlá jìnnàdà ẹ̀ẹ́dàáwò nìkan ni ó lè ṣe wọ́n ní gbogbo àyè wọn ní àwọn arí pé kírò ẹ wa lọ sí táyà mú un gbà náà kí ọ fi lè jẹ́ pé ọ̀rọ̀ lídi ìrùn bọ́ẹ̀ káwọn èèyàn wà láyìí jẹ́ pé kìí ṣe gbọ́ra èèyàn ojúlówó oníkọ́ kí jànáza sí ẹni tó kú lára bí wọ́n ò bá kí ẹlòmíràn kí wọ́n láwọn ò gbà pé necessity kẹ́ńbẹ́ńbẹ́ ń tọ́wà nítorí ẹ̀ńkọ́ wọn ní ọ́fíwá lọ sí tàyà mọ́mù tí káwọn tí wọ́n ti ṣe káwọn kí wọn sí lára kí wọ́n bá wọn sàwọn sẹ́mi nínú àwọn iṣẹ́ olórí so a tún ní títẹ̀síwájú ìṣàlá lórí àwọn ẹ̀kọ́ nípa tẹ̀yàmọ̀ mẹ́gẹ́ bí bí bẹnu tíra tí a ń ké fún wa abẹ́ Allah subhanahu wa ta'ala kí ó sí fún wa hada wa sallallahu